ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́ ní ilé sí àlàáfíà ni ẹ wà orúkọ mi ni Òjó Thomas Òjó Thomas gẹ́gẹ́ bí Yorùbá tíṣà yín olùkọ́ Yorùbá yín ní ọ̀sẹ̀ keje akọ nípa táwọn lè ràn létí ohun tí a kọ táwọn lè sọ fún mi <laughs> kí ni ohun tí a kọ ní ọ̀sẹ̀ keje tọ́pẹ́ àtúkọ́ wa ní òwe ilẹ̀ Yorùbá àtúkọ́ wa ní ààyè ògbìfọ̀ àtúkọ́ wa ní àfòmọ́ ìbẹ̀rẹ̀ àfòmọ́ ìbẹ̀rẹ̀ àfòmọ́ ìpìlẹ̀ ní ọ̀sẹ̀ yìí ohun tí a fẹ́ kọ́ ó yàtọ̀ nítorí pé a ní èdè a ní àṣà nínú Yorùbá a tún ní lítírésọ̀ ètò à ní inú rẹ̀ láti lítírésọ̀ àpilẹ̀kọ lítírésọ̀ alóhùn àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ láì dènà pẹrun pẹrun ẹ jẹ́ kí amúṣẹ wa ní kọmọkóbó ní yìí a àwọn kan tí ó kan ó gan tí ó ni o tí ó gan a ti lè máa ní nípa rẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kí àtúbọ̀ ní ìmọ̀ fún ìmọ̀ sí èyí wà fún àwọn ọmọ oníwèé kẹsàn ọmọ oníwèé kẹsàn kẹ́ máa nínú àwọn iṣẹ́ tí a ti ń kọ́ wa láti ìbẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ wa. ẹ kí ni mo tilẹ̀ fẹ́ kẹ́ mọ̀ gan ohun tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ ní láti mọ bí a ṣe ń sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́ àti ní ayé ìsinyìí ẹ ó tún lè ṣe àlàyé àwọn èlò ìsọmọ lórúkọ tí a ń lò láti sọmọ lórúkọ ní ilẹ̀ wa tó jẹ́ ilẹ̀ Yorùbá dára fún ìtẹ̀síwájú kí ni ìsọmọlórúkọ jẹ́ ní ilẹ̀ Yorùbá àṣà ìsọmọlórúkọ fún ayẹyẹ pẹ̀lú ìdùnnú hmm. àwọn olórí ilé tàbí àgbà obìnrin ni ó ní ẹ̀tọ́ láti sọ ọmọ ní orúkọ orúkọ tí a ń sọ ọmọ kí ó tó di wípé ọmọ pé a fún ní orúkọ ní ìkókó a máa fún ní túnfúlù a máa fún ní kí ni o ìkókó túnfúlù àwọn orúkọ méjì tó ṣe pàtàkì ní kó tó di wípé ọmọ bẹ̀rẹ̀ ní jẹ́ orúkọ ó máa máa jẹ́ túnfúlù ó máa máa jẹ́ ìkókó àwọn àwọn ìgbò àwọn ìgbò tàbí ìgbò wọ́n máa sọ pé bébì bébì bébì a ó mọ̀ pé orúkọ ọmọ ni ìjánu ọmọ orúkọ ọmọ ní kí ni o ìjánu ọmọ tí ẹ bá lọ lójú pópó tí a bá sọ pé múyìwá tébì bíọ́lá tàbí tá a bá sọ pé dámilọ́lá ẹ̀wú ẹ̀yìn nítorí pé orúkọ yín ni yìí láti sọ pé orúkọ ọmọ ni ìjánu ọmọ name is for identification orúkọ ọmọ ni a fi ní àmì ìdámọ̀ tí a fi lè dá wa mọ̀ ọjọ́ keje ni wọ́n fún àwọn obìnrin lórúkọ ní ayé àtijọ́ ọjọ́ keje seventh day ọjọ́ kẹjọ ni ti ọkùnrin àti pé tí wọ́n bá jẹ́ ìbejì ní ayé àtijọ́ ọjọ́ kẹjọ náà bákan náà ni ẹ ní ayé ìsìnyí a rí mọ̀ pé gbogbo nǹkan ti yàtọ̀ àwa Yorùbá a máa fọ ọmọ wa ní ẹ ní orúkọ ní ọjọ́ kẹjọ àwọn ọ̀rẹ́ wa tilẹ̀ Ìgbò àwọn mìíràn máa ń fọ́ ọmọ wọn ní orúkọ ní ẹ̀yìn ogójì ọjọ́ tàbí ní ọjọ́ mọ́kànlélógójì àṣà yàtọ̀ sí ara wọn ní ìlú kan sí ìkejì nítorí ìdí èyí a ní àwọn orúkọ bí a ṣe ń sọmọ ní orúkọ ní ayé àtijọ́ ǹjẹ́ tí a bá fẹ́ sọmọ lórúkọ ní ayé àtijọ́ àgbà obìnrin tàbí olórí ilé ni ó ní ẹ̀tọ́ láti sọmọ lórúkọ àgbà obìnrin tó ti bímọ tí wọ́n wárí fún tí wọ́n ń pè ní ìyáálé ilé àwọn ni ó ní ẹ̀tọ́ láti sọ fún ọmọ lórúkọ ní ayé àtijọ́ tàbí àgbà ọkùnrin tó jẹ́ baálé ni ó ní ẹ̀tọ́ láti fún ọmọ lórúkọ ní ayé àtijọ́ ní ayé àtijọ́ tí wọ́n bá fẹ́ fún ọmọ lórúkọ nígbà tó bá da ọjọ́ keje bóyá obìnrin ni tàbí ọjọ́ kẹjọ bóyá ọkùnrin ni kí ni wọn yóò ṣe wọn yóò gbé ọmọ ẹni tó jẹ́ àgbà obìnrin yóò wọnú yàrá room inside yàrá lápẹ̀lú yóò wọnú yàrá láti gbé ọmọ ìkókó náà bí ó bá ṣe ń gbé ọmọ náà pọ̀ níta àwọn ẹbí àtojúlùmọ̀ lùmọ̀ wọn yóò ti péjọ síta fún ìdùnnú àti ayẹyẹ náà gẹ́gẹ́ bí àṣà wa ní ayé àtijọ́ bí wọ́n bá ṣe ń gbé ọmọ tuntun yìí jáde bọ́ síta ẹ ó máa gbọ́ ẹnìkan nínú àwọn tó jókòó ní àwọn ará ilé wọn yóò dán omi sórí òrùlé òun yóò da omi sórí òrùlé nígbà tí obìnrin náà tó bá ti gbọ́ ọmọ ìkókó bá ti fẹ́ pọ̀ síta omi náà gbúdọ̀ kan ọmọ ìkókó ní ara tí omi orí òrùlé bá ti kan ọmọ ìkókó ní ara tó ti tutù mọ́ ọmọ náà yóò ké áà áà áà áà àwọn èrò yóò pariwo o káàbọ̀ o káàbọ̀ ayédùn wàá bá wa jẹ́ o kí ọmọ náà lè wò welcome the child baby lẹ́yìn náà wá wá sẹ̀ wá jókòó láti fún ọmọ ní orúkọ ó jẹ́ kí ni àwọn ohun èlò tí a lò fún ìsọmọlórúkọ yìí oríṣiríṣi àwọn ohun èlò ni à ń lò ní ayé àtijọ́ ara àwọn ohun èlò tí a ń lò ẹ jẹ́ kí a fẹnu kàn díẹ̀ lára wọn àwọn ohun èlò ìsọmọlórúkọ àti ìtumọ̀ ohun èlò wọ̀nyí èkíní àtàrí jẹ́ mọ̀ọ́kátà pé ní àtàrí alligator pẹ̀pẹ̀ <laughs> àwọn ọmọ ìkọ́ àlè sì má mọ̀ alligator pepper náà pè ní àtàrí èyí dúró fún ọmọ bíbí lọ́pọ̀lọpọ̀ àti àṣepé oore fún ọmọ tuntun náà tí wọn yóò fi ṣe àdúrà fún tí olórí ẹbí tàbí olórí ilé tàbí arábìnrin tó jẹ́ àgbàlagbà láti fi ṣe àdúrà fún ọmọ náà yẹn ni pé ọmọ náà yóò bí yóò bí ọmọ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àṣepé oore olódùmarè ìkejì ní òbí àbàtà èyí wà fún ẹ̀mí gígùn yẹn ni pé ọmọ náà yóò ṣe kí ni o yóò ní ẹ̀mí gígùn bákan náà ni orógbó orógbó àfún ọmọ náà pé kí ó di àgbà kí ó di ogbó wọn ni orógbó ní gbóni sáyé obì bí ní sọrọ ẹ má jà lọ lórí èyí orógbó orógbó ni pé kí ọmọ náà kí ó di àgbà kí ó di ògbó ọtí yẹ ọmọ náà kò ní tẹ kò ní tí ìkarùn iyọ̀ àti irú ó wà fún adùn ayé tàbí lè fi yọ̀ sẹ́nu kó tún dànù kò sí torí pé iyọ̀ ló máa mú kí ọbẹ̀ dùn bákan náà ni irú kí la fi ń ṣe àfi ń ṣebẹ̀ ó máa ń jẹ́ kí adùn bá ọbẹ̀ ni yẹn ni pé èyí wà fún adùn ayé pé ọmọ náà yóò ṣe kí ni o yóò gbádùn ní ayé tí yóò fi dùgbò. Hmm. fún ìtẹ̀síwájú kẹfà nínú àwọn èlò ìsọmọlórúkọ ní oyin oyin èyí wà fún ìgbádùn ayé pé ọmọ náà ayé rẹ̀ yóò ṣe kíni yóò ládùn yóò lóyin ìkeje àádùn ǹjẹ́ mọ tí a ń pè ní àádùn àádùn ni a fi àgbàdo ṣe àgbàdo tí a yan ni a fi ń ṣe àádùn tẹ bá dé ìlú òkè máa rí àádùn àwọn kan àwọn tó bá lọ sí lókè yẹni pé kí ọmọ náà tó wá di adùn ní ayé ìgbádùn ní wà fún ìrèké hmm, ìrèké wà fún ìgbádùn àti àlàáfíà ayé kí àlàáfíà àti ìgbádùn kí ó máa bá ọmọ náà ní gbogbo ìgbà ohun tó bá dáwọ́lé kó máa ṣe kó máa ní ìyọrísí rere kó máa ní ìyọrísí rere omi tútù omi tútù wà fún ìtura nítorí pé ìtura báyìí lè já fi ń gbé nínú omi wọ́n ní ìtura báyìí lè fi ń la nísàlẹ̀ odò yẹni pé kí omi tútù kó máa bá omi náà kọ́mọ omi kó má lòdì kó má gbòdì lára ọmọ náà bó bá ṣe ń mumi kí ìtura bá dé bá epo pupa ẹ̀rọ̀ ẹ̀rọ̀ ni eléyìí wà fún epo pupa wà fún kíni o ó wà fún ẹ̀rọ̀ kò ní sí gbóná kò ní rí wàhálà kò ní rí ilẹ̀ gbóná yẹni pé gbogbo nǹkan a máa tu ọmọ náà lára gbogbo tó bá sọ pé bóyá àjàkálẹ̀ àrùn ẹ̀rọ̀ ni ẹ̀rọ̀mí ti lé ti a máa bá ọmọ náà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ẹni àwọn ohun èlò tí a ń lò láti lè sọmọ lórúkọ ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kí a tẹ̀síwájú sí oríṣi orúkọ sísọ àti ìtumọ̀ wọn a ní orúkọ ó pín sí ọ̀nà àìmọye ọ̀nà orúkọ sísọ orúkọ olóyè ìdílé olóyè orúkọ àbísọ orúkọ àgbèjẹ́ orúkọ ìnagijẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara orúkọ ìnagijẹ ni orúkọ àpèlé ni ní kúrú dúdú yẹmí ìṣó agùnmátẹ̀ àwọn orúkọ ìnagijẹ ni wọ̀nyí ìmọ̀ tá a bá sọ̀rọ̀ nípa orúkọ àmútọ̀run wá orúkọ tí ọmọ wá láti ọ̀run ìyẹn ni táyéwò tàbí táíwò táíwò ni wọ́n máa ń pè báyìí ṣùgbọ́n tẹ́lẹ̀ táyéwò ni wọ́n pè yẹn ni pé àkọ́bí nínú àwọn ìbejì tó wá tọ́ ayé wò kó tó ní wọ́n bí èdè tẹ̀lé táyéwò ìyẹn ni pé ó ti tọ́ ilé ayé wò ìkejì ní kẹ́hìndé ọmọ tí a bí tẹ̀lé wọ́n máa ń sọ àwọn yorùbá máa ń sọ pé ọmọ kẹ́hìndé pẹ̀lú nítorí pé wọ́n á ló rán àbúrò rẹ̀ ń sẹ́ni láti pé kó lọ wo ilé ayé wa kó tó fi kó nǹkan wá gẹ́gẹ́ bí àṣà àti ìgbàgbọ́ àwa Yorùbá Kẹ́hìndé ni ọmọ tí a bí tẹ̀lé Táíwò Ìdòwú ṣùgbọ́n má gbàgbé pé ẹ̀yin Táíwò ẹ má máa sọ pé ẹ fẹ́ máa sọ pé ẹ jẹ́ ẹ̀gbọ́n sí Táíwò ẹ̀yin Kẹ́hìndé má sọ pé ẹ fẹ́ jẹ́ ẹ̀gbọ́n sí Táíwò nílé o pé pé ọ̀kan náà nìyẹn ọjọ́ kan náà là bí Ìdòwú ọmọ tí a bí tẹ̀lé ìbejì ni a pè ní Ìdòwú ìdògbé ọmọ tí wọ́n bí tẹ̀lé ìdòwú ni a ń pè ní ìdògbé alàbá ọmọ tí wọ́n bí tẹ̀lé ìdòwú ni a ń pè ní alàbá bákan náà ni kòkò dúdú àwọn la ń pè ní kòkò dúdú a ní ẹ̀ta òkò òbí tó bá ti bímọ mẹ́ta lẹ́ẹ̀kan náà àwọn ọmọ náà ni a ń pè ní ẹ̀ta òkò ẹ jẹ́ ká lọ sí orúkọ àmútọ̀run wa lára àwọn orúkọ àmútọ̀run wá ní tó ah, ga mo fẹ́ dárúkọ mi nìyẹn òjò ẹ má jẹ ntẹ̀yìn bàbá tó bí mi ni ó jẹ́ òjò orúkọ mi gan ni Thomas Rẹ̀mí Thomas tàbí Ṣẹ́gun Thomas òjò ọmọ tó gbé ìdí rẹ̀ kọ́rùn nígbà tí a bí ni a pè ní òjò kí ni a pè ní ibi ibi ọmọ ibi ọmọ ni placenta tí wọ́n máa ń bi jáde pẹ̀lú ọmọ nínú ibi ọmọ yìí this placenta nínú placenta tó jẹ́ ibi ọmọ ni ọmọ ti máa ń jẹun nígbà tó wà nínú ìyá rẹ̀ sọ fún wa tẹ́lẹ̀ ọmọ tí ó gbé olóbi kọ́rùn nígbà tí a bí ni à ń pè ní òjò tó bá jẹ́ obìnrin ni à ń pè wọ́n ní àìná ọmọbìnrin tó gbé ìdí rẹ̀ kọ́rùn nígbà tí a bí ni à ń pè ní àìná àwọn ọmọ wọn máa sọ pé ìjẹ̀bú yìí jòjò ẹ bá rí wọn pé àwọn ìjẹ̀bú tó bá jẹ́ okùnrin wọn máa kó wọn ní àìmá ṣùgbọ́n ní apá ọ̀dọ̀ wa ní ilẹ̀ wa ní apá Oǹdó Èkìtì Ọ̀ṣun Ọ̀yọ́ Ìlọrin a ò lè sọ ọmọ tó bá jẹ́ ọkùnrin a ò lè sọ ní àìná bí kò ṣe pé ó wà ní ìbámu pẹ̀lú bí a ṣe bí i òjò ṣùgbọ́n àwọn ìjẹ̀bú ní Ògùn state ọmọbìnrin tí wọ́n bá bí tí ó bá jẹ́ obìnrin tó gbé olóbi rẹ̀ kọ́rùn ni wọ́n pè ní àìná àjàyí ọmọ wo la ń pè ní àjàyí ọmọ tí ó lójúbolẹ̀ nígbà tí a bí ni a pè ní àjàyí olúgbòdì ọmọ tó ní ìka ẹsẹ̀ mẹ́fà ló jẹ́ olúgbòdì o ọmọ tí ó ní ika ẹsẹ̀ mẹ́fà ika ẹsẹ̀ ẹsẹ̀ that is six six toes making twelve ọmọ tí ó bá ní irú ẹsẹ̀ báyìí ni à ń pè ní olúgbòdì ẹsẹ̀ mẹ́fà àwọn àbàmì ọmọ a tún ní òdù òdù ni ní òdù àwọn ọmọ ó yàtọ̀ sí olúgbòdì olúgbòdì ló ní ẹran ẹsẹ̀ mẹ́fà ó ní ọmọ ìka ẹsẹ̀ mẹ́fà ṣùgbọ́n òjò ní ọmọ tí ó ní ìka ọwọ́ mẹ́fà ẹ má jẹ́ kí a máa gbé fúnra wa ẹ má jẹ́ ká máa fi odò kò yó. bákan náà ẹ jẹ́ ká lọ sí orúkọ àbíkú orúkọ àbíkú àwọn olè ní àbíkú àwọn ọmọ tí ó bá àwọn ìgbà tó bá yá tó láti wá fọ́ra pé ah ilé ìfẹ́ pa wọ́n lẹ́mí o wọ́n wá fún ní orúkọ orúkọ tí wọ́n bá fún yìí wọ́n ni bí wọ́n ṣe ń ṣe láyé bẹ́ẹ̀ ni wọ́n ṣe lọ́run àwọn ẹgbẹ́ rẹ̀ nítorí pé ó jẹ́ àwọn eléré ọmọ àwọn eléré ọmọ ni a ń pè ní àbíkú ọmọ àwọn eléré àwọn eléré ọmọ ekini ìtumọ̀ eléré reincarnation àwọn àbíkú tí wọ́n bí tó kú àwọn ni a ń pè ní eléré ọmọ orúkọ àbíkú ni ọmọtúndé ẹni lọ́bọ̀ èkétúndé ẹni ìgbà kan èyí ni wípé ọmọ tí ó kú ni ó tún padà yìí ọmọtúndé á ah! hmm, ọmọ yìí ó tún ti dé ẹni lọ́bọ̀ ẹni tí ó lọ ẹni tí ó lọ tí ó kú òun ni ó tún padà yìí Èkétúndé àti ẹni ìgbà kan rí àwọn ọmọ tí wọ́n bí ní tún padà rẹ̀ nà yìí ẹ má jẹ́ kí a ẹ má ká fojú ẹ má ni orúkọ àbí púpọ̀ yìí má lọ mọ́ púpọ̀ yìí púpọ̀ ọmọ yìí ò lọ mọ́ kò kú mọ́ kò sọ́kọ́ kò síbi tá a máa ṣe é sí kò sí ibi tá ọkọ̀ tá a fi máa gbẹ́lẹ̀ kò sọ́kọ́ kò ní kú kí là ń kó àmì àwọn tó máa sọ pé ajá yẹni láti fi láti fi ṣe kí ni o láti fi àmì sí ara ọmọ náà nígbà tó bá pe ọmọ ní ajá àwọn ẹgbẹ́ rẹ̀ tó jẹ́ àdúgbò ẹlẹgbẹ́ rẹ̀ wọn ò ní lè sọ pé àwọn fẹ́ gbà padà nítorí fún àpẹẹrẹ ara àwọn òbí kan wà bàbá àtìyá kan bí ọmọ ọmọ ẹ̀wọ̀n bíi lẹ́ẹ̀kejì lọ́jọ́ kejì ó kú náà lákọ̀ọ́kọ́ ó kú wọ́n tún bí ọmọ ẹlẹ́ẹ̀kejì ó kú wọ́n wá mú èjì wọ́n fi èjì wọ́n fi kún ẹ̀ta wọ́n wá gbalẹ̀ aláwo lọ pẹ̀lú ìṣèlú ah, oníṣègùn sọ wípé ẹ mọ̀ wípé àwọn àbíkú ọmọ bẹ́ẹ̀ ń bí ni ǹjẹ́ ọmọ tí ẹ máa ṣe wọ́n láwọn ò gbàgbọ́ pé àwọn ò lè bí àbíkú rà tó bá rí bẹ́ẹ̀ sẹ́rí ọmọ tí ẹ bá bí yóò lè fẹ́ bí ẹ mú rẹ̀ tán ẹ mú etí ẹ̀ ẹ̀rẹ́ etí ẹ̀ tẹ́ bá kó bá ti kú tán etí ẹ̀ em 10 chiếc này betul enggak sih ya belum cuma bímọ obi obìnrin gbàtí wọ́n bí obìnrin jáde obìnrin lẹ́wà ó rẹwà gan gidi ṣùgbọ́n kí ni ó etí kan ló ní ìyẹn ni àpẹẹrẹ fi irú ọmọ tí ó jẹ́ nítorí pé ó abàmì ọmọ àwọn àmì mìíràn wà tí àwọn àgbà ayé àtijọ́ tó máa ṣe sí ara ọmọ tó jẹ́ wípé ó máa kò ní jẹ́ kí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ní ayé òde ni wọ́n máa ń di ẹlẹgbẹ́ fáwọn ọmọ wọ́n di wọ́n di ẹlẹgbẹ́ fún ẹ àwọn ẹgbẹ́ tó ẹ má jẹ kótó ní tó lọ sórúkọ àbí sọ ara orúkọ àbí kò ní dúró jẹ ayé dúró jẹ ayé dúró jẹ ayé tẹbàrà ẹni tó ń pè ní dúró jẹ ayé àbíkú ọmọ ni rẹ̀mí lẹ́kún àbíkú ọmọ ni àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn orúkọ àbísọ níkàlùkù ló lè sọ ọlábísí adéyẹmí bọlá sadé àti bẹ́ẹ̀ orúkọ ìjòyè òye wọlé Oyèbọ̀dé Oyèwámirí Oyèkàn àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yìí ni orúkọ sísọ ní ilẹ̀ Yorùbá ẹ má ti gbàgbé pé orúkọ ọmọ ní kíni o ìjánu ọmọ mo rò wípé ẹ ń bá mi lọ gẹ́gẹ́ bí a ṣe ń bá ọ̀rọ̀ Yorùbá yìí lọ ṣé má jẹ́ jẹ́ ká kọrin wà ká kọ́ ọmọ kan tó jáláìgbọràn pọ̀ nílé ìwé wọn kò fetí sílẹ̀ sóhun tó lùkọ́ wọn sọ olùkọ́ wọn ní ká kàwé wọn a sì máa ṣeré wọn jẹun jẹun jẹun wọn bò eré eré ìyẹn ni wọn máa fẹ́ iṣẹ́ ìyẹn kì í ṣe tiwọn àlòdù àti ráìsì kò gbọ́dọ̀ kọjá máa jẹun jẹun jẹun má gbọ́dọ̀ ẹ ò ní gbọ́dọ̀ ẹ kọjú iṣẹ́ yín iṣẹ́ lóògùn iṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì ńkọ́ bí ọ̀rọ̀ là á rí ẹ̀kọ́ rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹ̀ramọ́ ẹni ọ̀rẹ́ rẹ̀ lè lówó lọ́wọ́ bàbá rẹ̀ lẹ́sìn lẹ́kàn lọ tí o bá gbójú lé wọ òtẹ́tẹ́ ni mo sọ fún ẹ wọ́n ní ohun tí a bá ta ọkọ̀ bá jìyà fún ṣé kì í pẹ́ tọ́jọ́ ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹ̀ agbálára ẹwọ ewì nìyẹn àwọn ewì <laughs> àwọn ewì ọmọdé àwọn ewì nìyẹn nípa ìwà tó jẹ mọ́ ìwà òtúkọ wa náà nípa ewì tó jẹ mọ́ iṣẹ́ ṣíṣe nínú ewì ìgbàlódé ẹ má sì gbàgbé pé àwọn ewì wọ̀nyí àwọn ìwé ìwé lítírésọ̀ wa ẹ jẹ́ kí a máa kà wọ́n bí omi ọgbọ́n títí gétúwé àti ewì ìgbàlódé ẹ jẹ́ kí a kà àwọn ìwé wọ̀nyí jẹ́ kí á ka àwọn ìwọ́n wọ́n rẹ̀ torí pé ibikíbi ni àwọn ìjọba ti lè yọ yọ kíni o wọ́n ti lè yọ iṣẹ́ inú àwọn iṣẹ́ ẹ̀. ẹ ṣe ẹ̀yin akẹ́kọ̀ọ́ ní ilé mo rò pé gbádùn ẹ̀kọ́ tí mo kọ́ yín àti pẹ̀lúpẹ̀lú lẹ́sìn ló ti yín ẹ̀ka ẹ̀kàwé yín má sì jọ ẹ sọ pé bóyá Yorùbá Yorùbá tó ń ká Yorùbá ni ó dùn jù nínú gbogbo àwọn èdè tó wà láyé lẹ́ẹ̀kan sí orúkọ mi lòye tọmọ ó tún dìgbà díẹ̀ náà ẹ̀sìn láwọn àbùsáwọ̀